الحمد لله القاهل في كتابه وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه ثم الصلاة والسلام على رسول الله وآله وأصحابه وكل من سلك مسلكهم إلى يوم الدين أدعى أقف الله ọba tí ó sọ báyìí nínú tíra rẹ̀ wípé nígbà tí a gbà àdéhùn látọ̀dọ̀ wọn ta fún ní tíra wípé ẹ ṣàlàyé gbogbo nǹkan tí ó wà nínú tíra yìí fọ̀wọ̀n èèyàn ni o ẹ̀ sì nífi kọ̀kọ̀ pamọ́ ń bẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àṣekí àtìgẹ́ fànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé wọn àtàwọn sàhábà wọn àti gbogbo ẹni tó bá ń tọ ìlànà wọn títí di ọjọ́ ìgbéda alkiyama èyí ni àkọ́tún ètò yín ètò wa hadiyu nabi ìmọ̀nà nabi tó ń détì gbọ́n yín ní dédé àsìkò yìí gẹ́gẹ́ bí ta ṣe ṣe àlàyé rẹ̀ lánàá àwọn àfáà wa wọ́n ti wà níkàlẹ̀ láti tẹ̀síwájú pẹ̀lú àlàyé wọn lórí wujubiyyatul hijab wa shurutuhu, ìjẹ́ ọ̀ranyàn hijab àtàwọn májẹ̀mú tó dé falyatafaddal mashkuran mahjura. ṣe ńláńlá ni kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńláńlá ni àwa ìmọ̀ye fìtínà ló tún lè tibẹ̀ jáde tó lè tibẹ̀ jáde ó sì dá wa lójú pé lára tí ọlọ́wọ́n bá àlá tí ó fìyà jà wọn yàn lélẹ́rí òun náà ni eléyìí torí pé àṣẹ ọlọ́wọ́n bá àlá látinú alukur'ani ni kọ́dà àtúmọ̀ gbọ́yé nígbà tá a bá tún tẹ̀síwájú pé lára tí ó fa ìyà fẹ́lòmíì nínú iná òun ni kọ́ mọ̀ bo ẹ̀sọ́ ara rẹ̀ jáde kó nínú ilé. ọba lo ìjáàbù kékeré ni tó fi bọ́ ara ni tí ò bóbo míì eléyìí ò mu. kọ́dà àwọn obìnrin tó ṣe pé àwọn náà ni wọ́n lo jìlì báàbù ni àwọn náà tún wá lò ní ní sùsáàkì ìjáàbù wọn ò ní kanlẹ̀ kó débi tí lẹ́ǹtì wọn dé ìjáàbù ṣọ́ọ̀ṣì ni wọ́n fi gbé yòókù ni wọn èyí tó ṣe pé àwọn náà ni wọ́n ń ṣe ara lẹ̀ torí pé tí wọ́n ṣe yìí náà ni kò bá a mu sọ́ọ̀sì kọ́ ni wọ́n ní àwọ̀ nípìnlẹ̀ wọ́n kàn ní ká fi sọ́ọ̀sì gbé kó tó fi ṣe dáadáa ni kí aṣọ owó délẹ̀ gangan ni ọlọ́run ọba àtànẹ́bì ni ọ sọ fún wa gẹ́gẹ́ bó ṣe jáde nínú àyàtà àkàyè tá a sì padà tún máa mẹ́nu ba àwọn àdéhìs èyí tí ń tọ́ka sí pé ọ gbọ́dọ̀ bo ara wa dáadáa ni pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọlọ́run. Ah, nínú àwọn ẹ̀rí tó tún jẹ́rí jẹ́mìnsó òun náà ni ọ̀rọ̀ tí ọlọ́run bá aláàsọ nínú sóràtún nur bákan náà fa sixty nígbà tí ọlọ́run bá ń sọ nípa àwọn obìnrin kan tí wọ́n bá ti dàgbà ìpè wọ́n lè bọ́ jìlì báàbù wọn lẹ̀ kí wọ́n mọ́ wọ̀ jáde ọlọ́run wá ń sọ mẹ́ báyìí pé wọ́lkọ̀ wá àìdòmínà nìsà ẹ̀ ráwọn obìnrin tí wọ́n ti jẹ́ obìnrin tí wọ́n ti dàgbà tí wọ́n ti dẹni tí ó lè bí mọ́mọ́ tí ó lè sin kóńsù mọ́ tí wọn ò ní bùkátà sáwọn ọkùnrin mọ́ aláàtì láyẹrìjú nẹnìkàá àwọn obìnrin tó ṣe pé wọn ò ní tán fẹ́ fọ̀rọ̀ ọkùnrin ṣe mọ́nù gbèsè ayé wọn bóyá obìnrin tó ti wọ sixty tó ti wọ seventy tó ti wọ eighty sixty nísìn gàtí ẹ̀ńdàn kan wò nísìn ká má sọ pé sixty àwọn obìnrin tó ti wọ seventy eighty àbá tí wọn ti ẹ̀ ní bùkátà sọ̀rọ̀ obìnrin mọ́ra ọ̀rọ̀ ọkùnrin mọ́ rárá irú àwọn obìnrin báyìí ọlọ́ọ̀nẹ́rù wọn o fàlẹ́ isa àlèhìn nàjọ́nà ọlọ́run ní kìí ṣe ẹ̀sẹ̀ fún wọn rárá ayin yàdọ́ àna fìyàbàhùnà kí wọ́n gbé aṣọ wọn kalẹ̀ ìyẹn ni pé kí wọ́n bọ́ jìlìbáàbù wọn kalẹ̀ fìyàbàhùnà bí mọ́ra jìlìbáàbù sẹ́rọ̀ pé ọlọ́run ọ̀dọ̀ bí kọ́mọ ni wọ́n hò gbogbo alágbọ́n yẹn yìí sítàbà wọn ní kẹ́ kò sí tó burú kí wọ́n ṣe kẹ́ni kọ́mọ kí wọ́n abá ní pé ọlọ́run ní kò ṣẹ̀ṣẹ̀ fún wọn kí wọ́n mọ wọ̀sọ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe sọ ìyẹn ni pé síyáàbò ń bíbà yìí aṣọ ń bíbà yìí kí wọ́n ọlọ́run ní kò yí sẹ̀sẹ̀ fún wọn kí wọ́n gbéjìlè báàbù tí wọ́n kalẹ̀ ó ti yé nísìn gọ́yìrọ̀ mútabarìjà tí ń bí zina láì ṣe pé wọ́n tún máa wá wọṣọ ẹ̀ṣọ́ jáde o ìyẹn ni pé àwọn náà ní wọṣọ ẹ̀ṣọ́ wọn ò kàn ní wọ jìlè báàbù ni aṣọ tó ń bá wọ̀ náà ni ó kàn lè jẹ́jẹ́ làmíà kan tí ó bu gbogbo ara wọn ó ti yé tí ó de ọrùn ọwọ́ wọn ó kàn lè mọ́ ní kọ́mọ́ ní ẹ̀ṣọ́ rárá àwọn kàn lè mọ́ gbé jìlè báàbù wọ̀ ọlọ́run tó ń dè pé géèrò mutabarija àti mizina kí wọ́n mọ̀ jáde pẹ̀lú ẹ̀ṣọ́ o láwọn tó ti dàgbà yín náà ni o tòun ti bó ti já sí pé ni wọ́n fẹ́ bọ́ jìlè báàbù wọn lẹ́nu ẹ̀dá kún bò láṣẹ fẹ́ tú eléyìí ìwọ́ tó ò tí ì lo jìlè báàbù mọ̀ pé ọ̀n dẹ́sẹ̀ ni máa tọrọ kọ́lọ̀n forí jìn ọkọ sì máa tọrọ kọ́lọ̀n kò sí rọrùn má fún fún tí ń lò sí ẹ̀yẹ́ o gbogbo wa àfáà tó sì ń pèpè síbi pé kò sí ń tọ́jọ́ nínú ẹ̀sìn yìí àṣà lásán ni tó wá ń fi àwọn àfáà kan jẹ́rìí nínú àwọn àfáà ilẹ̀ yorùbá nípa pé àwọn eléyìí ò ṣeṣe àwọn eléyìí ò ṣeṣe mọ̀ pé àwọn èèyàn kọ́lẹ̀ rí wa o àwọn ànábì ànábì wa àtàwọn sọ̀hábà ànábì ni ẹ̀rí o ọ̀dà tó bá ń fa àwọn èèyàn jẹ́rìí àwọn àfáà mi náà àwọn àfáà ilẹ̀ yorùbá náà ń kọ́ táwọn náà ń lo jìrì báàbù yìí tẹ́jẹ́ àwọn àfáà àgbà tí wọ́n ti lọ táwọn náà mú tí wọ́n mú lọ́rùn tí wọ́n mú lẹ́sìn so ẹ̀ ṣe máa fa àwọn ẹni náà jẹ́rìí àbẹ̀lẹ̀ tà sí wá sí máa fi àwọn àfáà lásán jẹ́rì tí ọ̀rọ̀ wọn ò ṣe déédéé ọ̀rọ̀ ọlọ́run tí ò ṣe déédéé ọ̀rọ̀ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ọlọ́run tó wá tẹ̀síwájú nínú àyà yìí ọlọ́run ní wàá ń yẹ sàfífì náà xeyìrò làhùn náà àmọ́ káwọn obìnrin tá a ní wọ́n ti darúgbó yìí náà nì kí wọ́n sàmójú ìyẹn ni pé kí wọ́n rọ́jú lójìlì báàbù yìí òun ní fi ń dáa jù fún wọn ọlọ́run ní wàllu ọlọ́ni gbogbo tẹ́ bá ṣe ni èmi ọlọ́wọ́n ọba aláàní ni mo mọ̀ gbogbo tẹ́ bá sọ níbàjẹ́ gbogbo ẹ̀ ni mo sì gbọ́ ìwọ́tọ̀ ń sọ sọkúsọ nípa ọ̀rọ̀ jìlẹ̀ báàbò ní ọlọ́ni gbogbo ẹ̀ lòun ọlọ́wọ́n ọba aláà lòun ní mọ̀ ní ipa rẹ̀. Naam. Àwọn àlàyé yìí bí a ṣe sọ yìí, kí a bọ́ sí ọ̀rọ̀ lérí mọ́jẹ̀mú uh, jelibab bó ti ẹ̀já sí pé ní àwọn ẹ̀rí tá a ti kà síwájú náà nì a rí pé ó ti tọ́ka sí kan nínú àwọn mọ́jẹ̀mú èyí tó yẹ kí jìlìbáàbò ní òun náà ni pé kí aṣọ yìí kọ́ kárí gbogbo ara wa mọ́jẹ̀mú kan ni gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ẹ̀kan nípa pé àwọn kan bẹ́ẹ̀ nú àwọn obìnrin ni àwọn náà lo jìlìbáàbò lóòótọ́ àwọn ojúgun wọn ní òde ojúgun wọn lọ́mọ ṣẹ́gẹ́ni òun ló máa dé eléyìí ọba mu mọ́jàmú ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí jìlìbáàbù tá a bá máa wọ̀ aláyàkúnà zinatan fi nafsi kí wa kóhun gẹ́gẹ́ fúnra rẹ̀ kọ́mọ̀jẹ́ aṣọ ọ̀ṣọ́ kọ́mọ̀jẹ́ aṣọ ọ̀ṣọ́ eléyìí àmọ́jẹ̀mú kan ni tí ó ṣe pàtàkì tá a sì gbọ́dọ̀ mójútó ní ìbámu sí ọ̀rọ̀ tí ọlọ́run bá aláàsọ tá a ti kà fúnra wa lẹ́ẹ̀kan ọlọ́run ni wà láàyò bùdí iná sí iná tahona ọlọ́run ni a máa mú ẹ̀sọ́ wa ẹ̀yin obìnrin ẹ má fi hàn sí ayé ẹ má fi hàn sáwọn èèyàn tọ́tọ́lọ́ bá ní a máa mú ẹ̀sọ́ wa hàn a jẹ́ pé jìlì báàbù tá a fẹ́ fi bu ẹ̀sọ́ mọ́lẹ̀ ní òun gangan fúnra rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀sọ́ ló fi já sí pé ní ìwọ́tọ́ báwọ jìlì báàbù tó ẹsẹ̀ wá ń to àwọn kankan tó ń to stone mọ́ ẹlòmíì ó to stone gan yóò tó to mọ́ ní kọ́ọ̀bù ẹlẹ̀mí ó sì pa àwọn lẹ́sì tí wọ́n fi ń gbá aṣọ létí kó lè bá àfáìn yóò fi gbá jìlìbáàbù ní etí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà táwọn èèyàn mọ̀ tó fi ń ṣe jìlìbáàbù ní ẹ̀ṣọ́ bákan nítorí pé tá a bá wonú àyà yìí a rí i pé àyà yìí ni ó ń tọ́ka sí pé jìlìbáàbù ní ìyẹn nípa sọ tí ó hàn níta ọ̀gbọ́dọ̀ jẹ́ yẹn ni alayakuna zauban mùsáyì ànàkọ gbọdọ̀ jẹ́ aṣọ tó ṣe pé kí ni a máa ṣe lẹ́sọ̀ tó ṣe pé yọ́ máa pe ojú lọ síbẹ̀ kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ̀ ṣé àwa lè ní jìlì báàbò èyí tó jẹ́ kọ́lọ̀ mi yàtọ̀ sí black a lè ní kọ́lọ̀ mi ó ti yé kó sàjẹ́ aṣọ tí ó wà tí ó jẹ́ plain ẹ̀hẹ́ tí ò bá sì jẹ́ plain ní kálọ́bà tiẹ̀ lọ jásọ mẹ́nà tó rárá níbi kọ́lọ̀ ni bóyá kan àbí méjì ni kọ́mọ̀ jẹ́ aṣọ tí ó jẹ́ aṣọ ọ̀ṣọ́ bó ṣe lẹ̀ ò kọ́ máa nínú tá a tó fi mọ̀ pé jìlìbáàbù ní nǹkan kan tí ò gbọdọ̀ jẹ́ aṣọ ọ̀ṣọ́ ni aya tọ́lọ́wọ́n bá aláàtọ́ sọnù sọ́rọ́tọ̀lá hasab fasitalitiri ọlọ́ni wakọ́dùnà fíìbù yóò ti kún na wàlá tabarajìnà tabarujalìjà ilé ìyàtìlẹ̀ òòlà ọlọ́run lẹ́yìn obìnrin ẹ máa gbénu lẹ́yìn ẹ máa gbénu lẹ́yìn àwọn ìyàwó ànábì lọ́lọ́wọ́n bá aláàmbá sọ̀rọ̀ nípìnlẹ̀ àmúgbàtí ọlọ́run bá fẹ́ parí aya yẹn ọlọ́run ní zálíkà àtìhàrò lẹ́kọ̀ọ́ lóòbìkùn. ọlọ́run bá ń sọnù àyà yìí pé ẹ̀yin obìnrin ẹgbẹ́nu lẹ́yìn wọ̀lá tọ̀bọ̀rọ̀ jìnnà tàbárù jàlìjàhìlì yàtìlẹ̀ òòlà ẹ má jáde ní jáde àìmọ̀ kan ìyẹn ni pé ẹ má jáde ní jáde ẹ̀sọ́ àtàbárù jù bí mọ́nà yàní ẹ̀kọ́rọ́jù mọ́nà habizina tọ́mání tabarara jàti sàmà ìtumọ̀ rẹ̀ ni pé tasọ́yìyà náà ti bèlè kàwá kébè tọ́mání sàmà ó tabaraja ìtumọ̀ rẹ̀ ni pé ó sẹ̀sọ́ pẹ̀lú àwọn àwọn òṣùpá àbí àwọn àràwọ̀ tó wà ní ẹgbẹ̀ẹ̀gbẹ́ rẹ̀ torí ẹ ọlọ́run ní kẹ́yìn obìnrin ẹ má jáde kẹ́ ẹ máa ṣẹ̀sọ́ jáde ní jáde tẹ̀sọ́ báwọn tàná ṣe ń ṣe àwọn tàná bí wọ́n ṣe ń ṣe ẹ̀yin ẹ mọ́ ṣerú ẹ̀ láéláé ó ti ẹ mọ́ dàrú rẹ̀ wò bó ṣe lè kọ́ mọ́ eléyìí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ti tó ń sọ fún wa nínú àyà yìí tó túmọ̀ sí pé tá a bá wọṣọ jìlì báàbò ni tá a bá fi tá a bá ṣe lẹ́sọ̀ọ́ a jẹ́ pé a ti ń jáde níjáde àìmọ̀kanu eléyìí sì ni kò yẹ kí kó rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò gba eléyìí ní ààyè fún wa gẹ́gẹ́ bó ṣe hàn nínú eh, hadith tí a kà yìí tá nínú àyà tá a kà yìí. bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan anábì ní thalathatun látẹ̀sà àlọ́ ànihùn àwọn mẹ́ta kan bẹ má béèrè nípa àyàtọ̀ lọ́wọ́ fi jẹ wọn o má béèrè pé bí àwọn ṣètò onírọ́jò ló ń fárakọ̀lì jama'a arákùnrin kan tó ṣe pé ó fi jama'a mùsùlùmí sílẹ̀ ọ wá ń ṣe ìyẹn ni pé ó fi jẹ̀mọ́ àwọn mùsùlùmí lẹ̀ ó fi àwọn olórí wọn ó fi wọ́n lẹ̀ àṣẹ tó lórí pa ọ̀tàkó àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ òdodo tí wọ́n dúró lérí ó fi wọ́n lẹ̀ wàá sọ ìmáàmà hù wàá sọ ìmáàmà ó sì ṣe olórí rẹ̀ wà máa ta àásìyà ó sì kú ní ẹlẹ́ṣẹ̀ bákan náà wà á mọ àwọ̀ abudun abẹ́kọ̀fà máa ta bákan náà ẹrú lọ́kùnrin àbí lóbìnrin tó sá lọ́dọ̀ olówó rẹ̀ ọwọ́ kú bẹ́ẹ̀ ìyàtọ̀ lọ́wọ́n fi jẹ́ yọ lágbára wọn múra àtúngáàbà àni hazauji ha àti obìnrin kan tó ṣe pé ọkọ rẹ̀ ò sí nílé lọ́dọ̀ rẹ̀ kọ̀dìkàfà ha mú nẹ́ta dúnìyà tí ọkọ rẹ̀ sì ti tó láwọn nǹkan tó yẹ kó fi gbọ́ bùkátà ayé rẹ̀ fọ̀tàbárẹ̀jà ti bá àdá padà wá jáde níjáde ẹ̀sọ́ lẹ́yìn ọkọ rẹ̀ padà tẹ̀sán àníwọ̀n anábì ni ẹ má ṣèwádìí nípa aró èèyàn yẹn báyìí torí ẹ̀ kájáde tàbá rójò ní

tí ó ó ó nípọn tó nípọn tí ò ní máa ṣèròyìn ara tí ò ní ṣèròyìn ara ìjìnlẹ̀báàbò gbọ́dọ̀ ọgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí pé tí a bá tí aṣọ bá lọ jẹ́ ṣàfáàfù yẹn ni pé táṣọ bá lọ jẹ́ ní tí ó fẹ́lẹ́ ó ti yẹ fa iná yezidu mariha fitna tawazina irú aṣọ yìí ni yóò máa lé obìnrin kún ní wàhálà sí ni yóò sì máa lé yóò máa lé obìnrin kún ní fitna sí láwùjọ ni yóò sì tún máa lé zina rẹ̀ àyànnípe zina rẹ̀ ìyànnípe ọ̀ṣọ́ ọ̀ṣọ́ rẹ̀ yóò tún máa lé e kún ni torí ẹ̀ tí obìnrin bá ń wọṣọ ní tí ọba tíìkì tó jẹ́ aṣọ tí ó transparent ní eléyìí ní aṣọ tó jẹ́ èèwọ̀ tí ọgbọ̀rọ̀ wọ̀ ni à ń muhammad sallallahu alayhi wa sallam àdìsí gbajúmọ̀ dáadáa anábìnrin sayakunu fi áàkiri ummati anábìnrin yóò kọ́ra wa nígbẹ̀yìn ìjọ òun nìṣàún àwọn obìnrin kan kàṣíyàtún àríyàtún tó ṣe pé wọ́n wọ ọ̀sọ̀ sára àmọ́ tòun ti mẹ́sẹ̀ wọ́ náà nì òun náà ni wọ́n wà nítorí pé aṣọ ìkẹ́kọ́fà gbogbo ara wọn tán gbogbo obìnrin tó bá wọṣọ tí ò bo gbogbo ara rẹ̀ tán kò sí kọ́là bó bá jẹ́ pé gìgísẹ́ nìkan ló kù tí ó bò nínú ẹ̀sìn ọlọ́run irú obìnrin yẹn náà òun náà ni ó sì wà lọ́dọ̀ ọlọ́run ṣe mọ̀ pé lápẹ̀júwe ẹni tí ò kírun rárá àtẹni tó kírun sọ̀látù zoro tó wá kí ní méjì àtẹni tó kí ní mẹ́ta àtẹni tó kí mẹ́rin tí ọ̀ sálámà so àti gbogbo àwọn táwa kalẹ̀ yí àtẹni tí ò kí bákan náà gbogbo wọn nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba alá bákan náà gbogbo wọn nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba alá so bẹ́ẹ̀ náà lẹni tó bá lóun bo ara nì tí ó bò ó tán tó ní ìbá àti ẹ̀gbìyànjú ìbá àwọn kan ní wọ pàǹtì káàkiri àdúgbò náà àti wọ́n tó bò ó táwọn náà nì ó ti láì sẹ pé ọ̀ ìtọ́lọ́wọ́n ọba alá sọ nípa rẹ̀ tí ìsìnkú ẹsẹ̀ dénú ẹ̀sìn yìí irú èèyàn báyìí náà ní kọ̀ wọ́sọ náà ni ká tó wá sọ pé àìmọye táwọn èèyàn ń wọ̀ káàkiri àdúgbò lónìí tí ò ṣeé rí so torí ẹ adébìnrin àwọn obìnrin yìí òhun ni wọ́n wà wàhálà òróṣèhìn náà ẹ mọ̀ wá rí lérí lérí irú àwọn obìnrin báyìí kàṣímínà ti albakht yọ ìyẹn ni pé ń tọ́jà gẹ́gẹ́ bí ike rànkúnmí àmọ́ ìyẹn pé yọ̀mọ̀ wà lérí wọn tó túmọ̀ pé wọ́n á dérí bọ́gìnà wọ́n dèrè báyà bí kí wọ́n di bob marley sórí ọtí àbí kí wọ́n dá àwọn ọ̀run tí ó ga èyí tí wọ́n fi atimakasa àwọn ìwo atimakasa aláǹlá yẹn tí wọ́n fi sí tí wọ́n tó mérì wọn tóbi tọ́ ó nínú àwọn ìròyìn àwọn obìnrin ìhun náà nu àìtẹ́ tó máa rí pẹ̀lú wọn. anábìíní ìlànà òhun náà fa iná òhun náà mẹ́lẹ̀ òhun náà ẹ máa ti rírú àwọn obìnrin báyìí ẹ máa ṣépè fún wọn torí pé ẹni èpè ni wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́n bá aláàkọ́lọ́kọ́ sọ wa kó mi irú nǹkan báyìí tọ́ òun náà ni wọ́n náà ń gbọ́ yẹn ìyá àǹtí àbúrò náà ni wọ́n náà ń gbọ́ yẹn ànábì ní ẹni ìpè làwọn tí máa ń wọṣọ ní ìwọṣọ tó ṣe pé kò bo gbogbo ara wọn láwọn obìnrin ànábì ní fa iná oná mọ́nàúnàt nínú ẹgbà wá mi nínú àdéṣe mi ànábì ní láàyè dẹ́kọ́ nà lè jánà irú àwọn obìnrin báyìí wọn ò ní wà lè jánà wà láàyè jẹ́dínà rí àhà wọn ò sì ní gbòòmọ́ àlìjánà wà iná rí àhà làtúùjà domin masírati kádà wà kádà torí pé ah, òórùn eh, àlìjánná ni wọ́n á mọ́ gbóòórùn rẹ̀ níbi tó súnmọ́ báyìí tó súnmọ́ báyìí ànábì sàpèjúwe pé ìrìn báyìí sí àlìjánná ni wọ́n ti mọ́ gbóòórùn rẹ̀ bóyá lápèjúwe ká ní bí ìrìn bí bí ìrìn bí fifty thousand years ni wọ́n ti mọ́ gbóòórùn kó àlìjánná lélẹ̀ wọn á ní súnmọ́ bẹ̀ wọn ò ní súnmọ́ bẹ̀ lè tàbí kí wọ́n wọ̀ kọ́lọ́ kọ́mọ́ sàṣọ wa mi rẹ̀ torí ìwà àfà tó ń polówó pé káwọn èèyàn mọ́ lojì báàbò tó oníṣẹ́ẹ̀tì náà ti sọ̀rọ̀ rẹ o àfikún túbá o tó lágbádá náà ní àfikún túbá o kọlọ́run bá àlá kọmọ́sà tún wọn sí gbogbo ẹni tẹ́ ń sí àwọn èèyàn lọ́nà nítorí tẹ́ ẹ fẹ́ jẹ nítorí pé ẹ fẹ́ ẹ sáà fẹ́ gbáyì eléyìí nǹkan tó kù díẹ̀ káàtó ní o kọlọ́run bá àlá kọmọ́sà sọ èmi àti yín kò níbi irú eléyìí. alimami bin abdulbar ọsọ lábẹ ọrọ yìí nígbà tí ń ṣe sọ́ríwò àdéṣe yìí afáàtẹ́ wa sọ yìí nínú àwọn afá màlìkíyà ni. ó ní àrọ́ àdẹ́sọ̀lọ́láhùn àlè wọ́sọ́lá ànisáhà àláwá yalbasna mina fìyàbí àṣẹ alkhafifa ó ní tánà bí gbà lérò nínú àdéhìsì tó fi sọ pé kàṣíyàt àríyàt ó ní tánà bí gbà lérò ń bẹ̀ ni pé àwọn obìnrin tí wọ́n máa ń wọṣọ tó kéré alẹ́sì yẹ́sùfù wàlà yẹ́sùtò aṣọ tó ṣe pé yọ́ máa ṣèròyìn ara wọn kò sì ní bo òwò ara wọn fọ̀hún ní kàṣíyàt wọn kàn jẹ́ni tọ́wọ́sọ ní bèlè ismi tàbá lórúkọ àríyàt fẹ̀lẹ̀ àkíkọ́ irú àwọn obìnrin báyìí òwò ni wọ́n ń bẹ́ẹ̀ tá a bá ní ká fojú wò lẹ́dàkejì nínú àwọn mọ́jẹ̀mú tí aṣọ obìnrin tí ó wọ̀ jáde yàtọ̀ sí èyí ilé o ti yé ọ jẹ́ aṣọ ayé na fàdúfàdọ́ gbẹ́yìrà di ìkìnnì ọ jẹ́ aṣọ tó ṣe pé yọ́ fẹ̀ dáadáa kò ní jẹ́ èyí tí ó fún ma o ti yé fàṣẹ tí ó pé yọ padà máa wá ìròyìn kankan nínú ara yìí ẹ pé ti asọ́gbà táìtì ni obìnrin ọgbọ́rọ̀ wọ́ jáde ọgbọ́rọ̀ wọ́ jáde nítorí pé èròǹgbà tá a fẹ́ níbi aṣọ tóbìnrin ni pé kó gbé kúrò torí gangan fún ni kó tún wá ni yẹn kún sí ni yẹn kún kódà téèyàn bá rí obìnrin níhó òní tó bá rí obìnrin níhó ọmọlúàbí ni ó lè ń tó ń gbà tó bá wo aṣọ ọ̀wọ̀kuwọ̀ tó lẹ̀ mọ́ ẹ̀ la tó wá gbogbo wa suit out ó ti yé tí gbogbo wa náà nìtọ́ pé tá a bá rí ni ah, àfa ara yẹn ọ̀sẹ̀ gírì torí ẹ̀ tóbìnrin bá máa wọṣọ nìkan gbọ́dọ̀ wọṣọ tí ó ta ẹ̀tì rẹ̀ tó ti pọ́ gbajúmọ̀ káàkiri láwùjọ wa lónìí ẹ̀ kọ́ lọ́nba àṣàánú àwọn ọmọ wa kọ́ bá wa ṣàánú àwọn èèyàn wa kọ́ bá wa ṣàánú àwọn ọmọ mùsùlùmí kọ́ bá wa tún kálukú ṣe níbìrú àwọn nǹkan báyìí torí ẹ̀ aṣọ téèyàn bá wọ̀ tó bá jẹ́ pé kò gbé fítínà kúrò ńlẹ̀ ni ó ti yé irú aṣọ yẹn ní kìí ṣe aṣọ tó dáa torí aṣọ tí a bá rí i pé ó máa fún pínpín ọmọbìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ wọ́ jáde kó máa fi dá ọkọ rẹ pa lórí nínú ilé. usama ọmọ zaid ọ sọ nínú ọrọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith hadith yìí ó ń bẹ nínú tíra muslim imam ahmed hadith yìí ń bẹ ń bẹ nínú tọ̀bọ̀rání náà tọ̀bọ̀rání ń bẹ ń bẹ bákan náà ń bẹ nínú bẹ́ẹ̀ àkí àdéṣì yìí wà ń bẹ àti káàkiri nínú àwọn tíra míì náà usama mazeedu ní pé kasani rasulillahi sallallahu alayhi wa sallam kòbùtì iyatan kàfífa mímà àdáha mímà àdáha láhu dìhìyàtul kalbi fakasautuha imura àti. arákùnrin yìí ó ní pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ òun ní aṣọ kòbùtì iyà kan tó sì tó dáadáa tó nípọn dáadáa bàtànàbí wa wọ̀ òun ní aṣọ yìí ni aṣọ yìí déhíyàtòlẹ̀kẹ́lìbì arákùnrin kan táǹpẹ̀ ní déhíyàtòlẹ̀kẹ́lìbì òun ni ló fi tọrẹ fún anabiwa muhammad sallallahu alaihi wasallam fakasautuha imra ati usama ọmọ said ọwá ní òun á wọ aṣọ yìí òun fi òun fúnyàwó òun bánàbí se fóun tán onífakọ́ọ̀lá anabiwa sọ fóun nígbà tó rí òun padà lẹ́yìn ìgbà yẹn malak lamtel basel koboteya ilẹ̀ usama mozil kí ló ṣe ọ́ tọ́ ọ̀wọ́ sọ tí mo gun ọ́ aṣọ koboteya yìí kó lè tún mọ́ wá sọ fún ànábì pé kasautu ha mura àti mo ti fi mo ti aṣọ yìí mo ti gbé fún ìyàwó mi mo ti ní ọmọ wọn tiẹ̀ fakọ́ọ̀lá ànábì wa sọ fún wọn pé mọ́rí àfàlítẹ́jà àlè pa obìnrin rẹ láṣẹ pé kó fi sábẹ́ aṣọ yìí o gèlàálà ìyẹn kí bí aṣọ ọ̀kan bíi singlet àbí ká sọ pé àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ ó ti yé aṣọ àwọ̀tẹ́lẹ̀ bí àwọn singlet tó kọ́fà dáadáa ètí mọ́ kọ́fà gbogbo gbogbo èjìká ẹ èrò rẹ̀ ànábì wa ni kó fi sábẹ́ rẹ̀ kọ́wọ̀ fàyín ni àkáfù àǹtẹ́sífà hajjima ìzọ́mi hàn torí pé mò ń bẹ̀rù kí aṣọ kòbùtíyà yìí tó tìkì dáadáa yìí kọ́mọ̀sí kíni kọ́mọ̀ wá sọ̀rọ̀ yìí bíi bí bọ́dì rẹ̀ ṣe tóbi mọ́ ìyẹn ni pé yọmọ sọ bí ṣéèpù ara rẹ̀ ṣe rí olóhùn bẹ̀rù bẹ́ẹ̀ tọ̀ ọ̀rọ̀ náà làwọn náà ti gbọ́n ẹ rí i pé anábíwá muhammed sọlọ́lá aliwasala ó pa obìnrin yìí láṣẹ pé kò fi sábẹ́ ẹ̀ aṣọ tó tì kì í torí pàtó tó tì kì yẹn ni ó súnmọ́ kò yẹ ṣe ó tó tó lè tètè gbé bí ara rẹ̀ ṣe rí jáde ni so wọ́n á ní kó wọṣọ mí sábẹ́rẹ̀ tá a sọ pé yóò ti fa yóò ti yóò ti bu ara rẹ̀ so sínú kó tó di pé yóò wá wọ kòbò tí yà yí lé tọ̀ ànábì pa aláṣẹ kò sí tánàbì fi kọ́ aláṣẹ torí kọ́ ń bá máa sọ̀rọ̀ yín bí ara rẹ̀ ṣe rí náà ni a sì rí pé àtàtà ànábì pa yìí ìpìlẹ̀ àṣẹ ni ọ̀ràn èèyàn ni gẹ́gẹ́ bó ṣe rìn lọ́dọ̀ àwọn àfọ́ni òṣèlfèkè. nínú àwọn mọ́jẹ̀mú tí a sọ obìnrin tó rí òun náà ni pé allah yakuna mubakara mọ̀tọ́ ìyàbà kọ́mọ̀ jẹ́ aṣọ tó ti pé àti fi sẹ́ǹtì àti fi àti fi pa lórí àbá àti ẹ̀fi sí obìnrin fi sẹ́ǹtì sásọ jáde ọwọ́ jìlìbáàbù ni àbí kò ti ọwọ́ jìlìbáàbù torí pé lára tí máa dáfìtì náà lẹ̀ ni àti sọ́nù àwọn ọ̀rọ̀ wa tí a sọ síwájú tẹ́lẹ̀ náà ni torí pé àdìsí ti ẹ̀pọ̀ tọ́tako eléyìí gán ọ̀pọ̀ dáadáa tọ́tako eléyìí àmọ́ àmú ẹ̀yọ̀ wá fún wa nínú àwọn àdìsí yìí anabiwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wọ́n nílẹ̀ nínú ẹgbà wa tí a fà wa abu musa al-ashari tí ọgbà wa abu musa ní pé kọ́ọ̀lá kọ́ọ̀lá rasulillahi sallallahu alaihi wasallam ayyuma mura'atin istaatorati èyí méjèèjì nínú obìnrin tó bá lọ fi séǹtì sára tó fi lọ́fíńdà sára fọmọ́rẹ̀ tí alẹ́ kọ́wọ́mí tó wá gbọ́wájú àwọn èèyàn kọjá lè dùnmí rí ìhà kí àwọn èèyàn yẹn kí wọ́n lè láǹfààní àti tẹ́sì nínú orin ara rẹ̀ kí wọ́n kí ó obìnrin wọn lélẹ́yìí tí ó lo lọ́fíńdà ìtúnlágbára ara rẹ̀ irú obìnrin tó bá dọ́rọ̀ eléyìí rò ànábì ní fàáyíyà záàníyà oníṣìnà ni irú obìnrin bẹ́ẹ̀ ọ̀dà tó yẹ bá so léṣìnà kí ni wọ́n náà lo àwọn nǹkan tó ṣe pé yọ̀ọ́ máa pa ọkùnrin ọlọ́kùnrin kí ló ń lò jáde fún ẹ kí ló ń lò jáde fún kódà bó ṣe pé ẹ̀sọ́rọ̀ lọ bá ti tọ́bẹ̀ wá ah, mo fún wọn tán ni mi ìgbà séńjì bàbá àwọn ọkùnrin yẹn gan àrímọ́ lè lo àwò padà ni wọ́n fi mí ṣe kí lọ fẹ́ gbà mẹ́ ọjọ́ pé sì náà ni ẹlẹ́mi lè máa ní òun ò lò torí ẹnì kankan òun lò torí ara òun ni àní nílò tó lò òun yẹn ni téèyàn bá ti lo nǹkan ni èèyàn fẹ́ káwọn èèyàn kan jẹ lọ sí rẹ̀ lára yẹn náà ni ó ti yé tó bá ti wá lorú nǹkan tó ṣe pé yọ wọ́ sí báyìí ó ti yé tí ó jẹ́ sọ tí islam kanlẹ̀ kọ́ fún wa A kò sí tàbí ṣùgbọ́n ni ànábì ní irú obìnrin bẹ́ẹ̀ ni ó ní oníṣìnà ni wa náà sì ni tá bá ní ká wo hadith yìí dáadáa ìdí tá ànábì fi kọ nǹkan yìí ní tó clear dáadáa ni kò sí ní tí a máa rí láti bẹ̀ níbi kíkiní ìkànnbà máa bí kọ́ńbà máa wú nǹkan táwọn ọkùnrin sílẹ̀ nínú níta tó fẹ́ sọ ìyẹn náà mọ́jẹ̀mú aṣọ obìnrin tí ọba wọ jìlìbáàbù tí ọba wọ kòkòrò jẹ aṣọ ọkùnrin rárá kò gbọ́dọ̀ jọ aṣọ ọkùnrin rárá torí pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní láàánú rasulillah sallallahu alaihi wa sallam arrojula yalbaso libsata almariha walmari atotelbaso libsata arrojul anabi sallallahu alaihi wa sallam pé ibi dandan ọlọ́run bá kọ́ bá gbogbo ọkùnrin tí máa ń wọ aṣọ tí obìnrin máa ń wọ̀ àti gbogbo obìnrin tí máa ń wọ aṣọ tí ọkùnrin máa ń wọ̀ eléyìí ó jẹ́ àmọ́ pé gbogbo ẹni tó bá máa ní jìlìbáàbù ní kí ọmọ jẹ́ kí jìlìbáàbù òun kó kó jẹ́ aṣọ tí ọjọ́ mọ́ aṣọ ọkùnrin èyí tó ti pé láwùjọ wa lónìí eléyìí máa ń ṣẹlẹ̀ kọ́dà ẹ̀rọ omi tí ó gbé jìlìbáàbù ọkùnrin wọ̀ yóò lóun gbé làṣàlátù eh, àyọ̀gbé àjàlámí ọkùnrin wọ̀ yóò lóun gbé làṣàlátù eléyìí àbùrú ńláńlá ni àbùrú ńláńlá ni bóbìnrin ò sí gbọ́dọ̀ wọ́sọ ọkùnrin bẹ́ẹ̀ náà ni ọkùnrin ọ̀gbọ́dọ̀ wọ́sọ obìnrin torí ẹ̀jìlì báàbù ni àgbọ̀dọ̀ ran ní ìran tọkùnrin máa ran aṣọ wọn bákan náà gbogbo tọkùnrin bá máa ń wọ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ súnmọ́ bàtà ní aago ní kò léyìí obìnrin ọ̀gbọ̀rọ̀ súnmọ́ èèwọ̀ ni ànábì tún sọ́nù àdísì mi pé gbogbo ọkùnrin tí ń bá ń wọṣọ obìnrin àbí ń lo nǹkan obìnrin àbí gbogbo obìnrin tí ń bá ń lo nǹkan ọkùnrin ní irú àwọn obìnrin bẹ́ẹ̀ ni ibi dandan náà kọ́ mọ bá wọn nínú ìgbà wa mi ànábì ní pé n ò sí nínú àwa mùsùlùmí tí ó pé ọ ṣẹlẹ̀ láyé abdullahi ọmọ abbas ọ sọ náà rẹ̀ kan ó ní láàánú nàbí yasọ́lọ́lá àlè wàsálà àlè mina rijali walimutarọjilaat mina nisa ó ní ọlọ́run ọba anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọkùnrin tí ń bá máa ṣe bí obìnrin anabi ṣẹbi lé wọn àtàwọn obìnrin tí máa ṣe bí ọkùnrin àwọn anabi ṣẹbi lé wọn ó ní wàkọ́ọ̀lá ó ní ẹ ẹ abdulhamu abbas ó wá ní anabi sọ pé akérèjọ ohun mímbo yóò ti kùn tẹ́ bá ti ráwọn ọkùnrin tí ń múra bí obìnrin àbóbìnrin tí ń múra bí ọkùnrin ẹlẹ wọn jáde nínú ilé yín ó ní fún akọrọjọ nàbí yìí fòlànà ọ̀nà nàbí ilé obìnrin ẹ̀yìn lágbájá kan tó ṣe bí obìnrin ó lè jáde nínú ilé wà akọrọjọ umar fòlànà bákan náà ní umar makatabi òun náà lé arákùnrin kan náà jáde tóun náà ṣe bí obìnrin torí àwọn obìnrin tí wọn múra bí ọkùnrin bóyá nu jìlìbáàbù ni àbásọlé wọn àbíjáde àbíyá ni wọn bá wọ ẹni wọn kó nu mọ́ṣáláṣí yìí eléyìí ni tí àwọn ẹni àná ṣe eléyìí ni tí ànábìwá muhammad náà ṣe kọlọ musa ṣe ẹmí àtìyìn nìkan náà àwọn tí ó gbọ́ òdodo tí ó sì tẹ̀lé kó sì wá nìkan náà àwọn tí ó mọ̀ bàjẹ́ tí ó sì jìnà sí ọlá àtútóbi ọlọ́run ọba àlá wasallallahu ala nabi yina muhammad wa ala alihi wa sahabihi wa sallama. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdullah wa ala alihi wa sahabihi wa alayhi najmain amabad adu ọpẹ fọlọmọba tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ìrọ̀rùn a sì fẹ̀mí òmòore ọ̀hún sí àwọn afáwa lórí àwọn àlàyé èyí tí wọ́n ṣe fún wa yìí ẹ̀yin olùtẹ́tígbọ́ wa wàláì èyí ni ọ̀rọ̀ ọlọ́run àti ànábì rẹ̀ nípa ìjábọ̀ ọmọbìnrin mùsùlùmí gbogbo nǹkan táwọn àfáà wa ń sọ yìí àlàyé kan ni táwọn àfáà ti ṣe láti ọjọ́ tó ti pẹ́ báwo nìyàn kan ṣe máa wá nísìn tí wọ́n á máa sọ fún wa wípé ìjábọ̀ ń ṣe nǹkan kan àyàfi àṣà níbo la fẹ́ gbé àwọn aya alukurani sí níbo la fẹ́ gbé àwọn àdìsí yìí sí ah àbí ọlọ́run bá lá kí ó má sọ wá nù àsìbí ọlọ́run bá lá fẹni tó ń sọ owó ọ̀rọ̀ báyìí kí ọlọ́run bá lá kó jẹ́ kó rí òdodo kí ó sì jẹ́ kó rọrùn fún láti tẹ̀lé nítorí pé èyí ni yóò dà fún ní ilé ayé yìí àti ní gbangba ọjọ́ ìgbéda kìámọ̀ fún àbàtàbá ní ìbéèrè ẹ jẹ́ ká pe nọ́mbà yìí o oh eight two three two four eight zero six one five o oh eight two three two four eight zero six one five. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà, a fi àsìkò yìí, a fi fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tí wọ́n ń gbárùkù ti ètò yìí. Kí Ọlọ́run bá Allah ṣe dáadáa fún wọn ní ilé ayé yìí àti ní ọjọ́ ìgbéde Alkiyama. Ibi tí a dúró sí títí di ọ̀la Èmi ni ọmọ ìyá yín, Abdulrasaq Ibn Sọ́ọ̀lì. السلام عليكم ورحمة الله وبركاته اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu khattab ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sí tó ti di larubawa wọ́n kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tó yẹni yeke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn yóò bí odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sàdáwí ilé kí o wà lọ́jọ́ mondays sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kéwú láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kéwú madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kéwú tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà ọlọ́run ọba pẹ̀lú ìlànà ọlọ́run ọba.